tí ó jẹ́ pé bọ́lọ̀ ń bá ní kéèyàn ó soríire iṣẹ́ olóore láwọn ọjọ́ wọ̀nyí èyí tí ó ṣe déédéé sí oṣù kan níjọ́ kan èyí tí ó ṣe déédéé iṣẹ́ ọdún kan níjọ́ kan kódà èyí tí ó ṣe déédéé ọdún méjì ń bẹ níṣẹ́ ẹjọ́ kan náà gẹ́gẹ́ bó ti ṣe pé ní tí ó ṣe déédéé ẹgbẹ̀rún oṣù lóru ẹyọ kan òun ni Laylatul irú àwọn àǹfààní báyìí kò yẹ kí mùsùlùmí ó jẹ́ kí kọ́ máa fòun ru àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àǹfààní míì ló tún dé yìí bídùn ìjà bá ti lé ìyẹn lóṣù hajj tí ó jẹ́ pé jọ́kẹ̀wàá rẹ̀ ní ọdún léyà anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní mamin ayamin alamalu sọ́ọ̀lì xufihinna. أفضل وأحب إلى الله من هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بماله ونفسه ولم يرجع من ذلك بشيء النبي محمد صلى الله عليه وسلم ni àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá yìí ti ń kéèyàn òṣìṣẹ́ olóore ń bẹ tọ́tayọ àwọn ọjọ́ wọ̀nyí àwọn onímọ̀ ní ká gbọ́ yé dáadáa àwọn òru mẹ́wàá ọ̀tọ̀ tọ́lọ́lá ju gbogbo òru ayé lọ àwọn lòru tààwẹ́ bá ku mẹ́wàá àmọ́ àwọn ọ̀sán ọjọ́ mẹ́wàá tó lóore ju gbogbo ọ̀sán ọjọ́ lọ láyé òun làwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wàá tá a fẹ́ bẹ̀rẹ̀ tí ó jẹ pé láti bẹ̀rẹ̀ dòlìhíjà títí tí ó fi di ọjọ́ kẹwàá dòlìhíjà tí í ṣe ọjọ́ ọjọ́ ọdún léya gbogbo sẹ́ẹ̀rì téèyàn bá máa ṣe ààwẹ̀ gbígbà ni ẹ náfìlà yíyan ni láwọn àsìkò tí èsè wọ̀ ká yan náfìlà tọ́ra gbọ́dọ̀ mọ̀yún àwọn àsìkò kan bẹ èyàn yan náfìlà ń bẹ lápẹjù irú àsìkò tá a wà yìí èyàn ní ìdí ìpòǹfẹ́ yan náfìlà bí magrebi ọba tí wọlé láàrin pé yẹn kí alásàrì tán nínú àwọn àsìkò yìí nígbà tóòrùn bá kan àtàrí kó tó di pásìkò àyílà wọlé ẹẹ nínú àwọn àsìkò yìí bákan náà òun làsìkò tí òòrùn yọ lọ́wọ́ láàárọ̀ nínú àwọn àsìkò yìí òun ní àsìkò tí òòrùn ń wọ̀ lọ́wọ́ kí magrebi ò tó dé ó di mélòó ó di mẹ́rin aha ẹlẹ́ẹ̀karùn àsìkò márùn ni ẹlẹ́ẹ̀karùn òun ni bẹ́ẹ̀ yẹn bá ti kí àsùbá tán àyèyàn náfìlà lẹ́yìn àsùbá ẹ pé náfìlà pé mo kàfẹ́ yẹn náfìlà fọlọ́run àyèyàn bàbá ti kí àsùbá tán títí àádùn okòrùn òfin yọ bóun bá tún wá yọ tán á fi àsìkò lẹ̀ díẹ̀ bá nàbì tí júwe rẹ̀ sallallahu alaihi ní kúkúrú ààwẹ̀ ni náfìlà ni. Uh, ìtọrẹ àánú ni ìṣedáadáa sóbi ẹni ni gbogbo ìṣedáadáa sọmọ òrukàn ìṣedáadáa sáláì ní gbogbo ṣedáadáa anabi lọlọrun fẹ́ràn rẹ̀ púpọ̀ sallallahu alaihi wasallam láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí inú iṣẹ́ olóore tó wá tó níláàdá púpọ̀ jù òun ni kéèyàn gbààwẹ̀ fi yawmi Àrọ̀fà ká gbààwẹ̀ lọ́jọ́ Àrọ̀fà èyí tí ọjọ́ ọjọ́ kẹsàn-án bíi ọdún bá kọ̀la gbogbo ẹni tó bá wà ní hajj sunna nabi ni kọ́ mọ́ gbá wẹ̀ lọ àràfà kò fi lálàáfíà àti ṣiṣẹ́ àṣepé àmẹ́ntí ọba sí láràfà sunna nabi ni kó wọn gba àwẹ̀ kọ́lọ́nkọ́ mọ́ sáàṣẹ́ nírọ̀rùn fún wa káwá fi eléyìí ká fi pe àkíyèsí àwọn madáhìlú ṣèitọ́n madáhìlú ṣèitọ́n àwọn lẹ̀kùn tí ṣèitọ́n ní sí kalẹ̀ fún ma nabi adamu gbogbo gbà ara màdáfẹ́lú ṣèitọ́ni ni pé láwọn ìlú kan láì ṣẹ̀ṣẹ̀ máa dákọ àwọn tí máa láyẹyẹ kan bọ́dún iléyà bá kọ̀la ẹ̀ wá jẹun bọ́dún bá kọ̀la ni o gbígbà téèyàn máa máa gba sunna anabu muhammadu sallallahu alaihi wa sallam lójú ni gbogbo ẹni tí ó ń fi ayẹyẹ sí pé a. Ah, bẹ́ẹ̀ bá wa béèrè wọn àgbà wọn làwọn èèyàn ó ti dé ará èkó ó ti dé ará kínní kan ó ti dé ṣe ayẹyẹ rẹ lálẹ́ bọ́ ọba mọ̀ kọ́ fẹ́ ṣe ayẹyẹ àmọ́ ẹ afẹ́ ẹbẹ́ lómi ọba sílé ìgbà wọn ni wàá fi sí pé ọdún kọ̀la ọdún iléyà kọ̀la tá nàbí ní káwọn èèyàn gbààwẹ̀ ìwọ ni ẹ máa bọ̀ wá jẹun sẹ́wọ̀n pé sẹ́rí pé láì fura màdáfẹ́lù ṣètọ́ nìní òun ọ̀mọ̀ràn tóun ń dá ngbàtà nàbì ni ẹ lọ báyìí ọpọsìtì rẹ ni wọn ni wọn wá ṣe ń jọhún ẹjẹ àfẹsí gbogbo rú àwọn nǹkan tí ṣètọ́ ni ọmọ gbèsè yẹn lọ́kàn kìsì ni ọmọ kóyàn yọ ń bẹ òun ni ká máa rí àwọn àlùfà àwọn àfa sunna àfẹsẹ̀ nǹkan báyìí sẹ́kọ̀tà kò nǹkan kan nù ìlànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kéèyàn ó ṣe kókó àwọn èèyàn lẹ́nu jọ kèé ṣe wọ̀ lálàáda àmọ́ má ṣe débi tí ó fi gbá sẹ̀rí ọlọ́run kankan ní lójú èyí tá à ń wí nù kéèyàn ó pé yàn pé ẹ wá jẹun níjọ́ àràfá ń ti ń takò kínni ìlànà tá nábì là kalẹ̀ pé ẹ wo tẹ́ ti mọ̀ pé ṣètọ́ nìní bọ́mọ anábì ádámọ̀ ò ní ráyè mú oore délé anábì ní àwọ̀ ẹjọ́ kan yìí ahtasibu ala Allah an sanata allati qabla wa sanata allati ba'da anabi ni mò ń rò pọ́lọ́hún ó fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó lọ àtọdún kan tí ń bọ̀ rẹ́ òun ni kéèyàn wá pẹ̀tẹ̀ bó ń jẹ ńjọ́ náà ọlọ́nkọ́ má sà ṣe àmàna wa náà eléyìí aha ṣé béèrè ti wà lẹ́ ẹ̀yẹ ṣègiri nínú tó yẹ ká tún rárá wa létí náà bàbá àdìjọ́ mẹ́jọ yóò ti jù ọlọ́njà alẹ́ bí àtàláfíà sunna anabu muhammad sallallahu alaihi wa sallam ni pé ọdún léyà àmọ́ pẹ̀ràn fẹ́nitọ́ bá lágbára bẹ́yàn bá ti wá dàníyàn pé mo fẹ́ pa ẹran léyà láti ọjọ́ tí Dhul-Hijjah ti bẹ̀rẹ̀ tá à ń wí yìí ta ló lè dọ́là yìí bàbá gbọ́ pé wọ́n kéde pé wọ́n rọ́ṣù ní alẹ́ yìí pé Dhul-Hijjah bẹ̀rẹ̀ lọ́la o níjọ́kíjọ́ tí dhul bá ti bẹ̀rẹ̀ gbogbo ẹni ọba ti láníyàn pé màá ń pẹ̀ràn iléyà kọ́mọ́ farun orí rẹ̀ mọ́ kọ́mọ̀sẹ̀ bàbà kọ́dà kó sì má gé èékánná rẹ̀ sunna anabu muhammad sallallahu alaihi wa sallam èyí ń fẹ́ ẹni tí ó bá ṣe kínni ẹni tí ó bá pa ẹran kìí ṣe gbogbo mùsùlùmí lè yí ń wà fún irú ìbéèrè tó lè máa wáyé ni pé ọkọ fẹ́ pa ẹran yóò sì pa ló àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ni ọba sunna mú bẹ́ẹ̀ o kéèyàn ó pé ẹran kan tóun ní náà ní ọlọ́run tóun lẹ́ran ìyá àti gbogbo àwọn ará ilé òun ọba mu anabi náà ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam allahumma hadha an muhammadin wa an ali muhammadin sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà bá ṣe bẹ́ẹ̀ ọ̀la ya ọ̀ságbára kí ọ̀rà ọ̀rà fún yàwó ọ̀rà fún kọ́ra bẹ́ẹ̀ bá ní màmá ní bàbá bọ́ bá lágbára tó ọ̀rà fún wọn ọ̀dà púpọ̀ àmọ́ bá wọ́n pẹ́ yọ̀kan náà lèèyàn ní o lè pé ọlọ́run èmi àti gbogbo àwọn aráalé mi ẹran tá a fẹ́ fi ṣe ìjọsìn iléyà ni èyí tó wá kan tá à ń wí ni pé ǹjẹ́ gbogbo wọn náà wọn gbọ́dọ̀ gérun ni wọn gbọ́dọ̀ gé kanna kò rí bẹ́ẹ̀ ìwọ tó ní ẹran ìwọ ní òfin má gérun má fárí má gé èékánná fún ọjọ́ mẹ́wàá ni. nípa báyìí gbogbo ẹni ọba ti mọ irú òní àgẹrun ni àgẹ kanna ni ọ̀dà púpọ̀ kẹ́yìn ò ti ṣe gbogbo ẹ̀ kí má gíríbì òní ó tó tó bẹ́ẹ̀ yẹn bá máa pòun fẹ́ pa ẹran kò sì kan ọmọ kọ̀kan ìyàwó kọ̀kan gbogbo ẹni tẹ́yìn ọ̀dà níyàn tiẹ̀ náà sínú ẹran òfin mọ̀gẹ́run mọ̀gẹ́ kanna kọ̀kan àwọn eléyìí wallahu ta'ala a'lam. inshallah wa ti yaba níbẹ̀ kí a náwó number two three four five six seven eight nine ten dájú wa lọ́n inṣàlá mẹ́wàá inṣàlá lẹ́nu àwọn sísítà wa tí wọ́n bá níbẹ̀ dákọ̀jẹ́ kí a kọ́ fún sílẹ̀. lọ́dọ̀ àwọn obìnrin ẹni tó bá níbẹ̀ rẹ̀ kí wọ́n kọ́ wa torí àsìkò. number one okay number two number two. salaamaleykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah wa barakatuh. ẹ dákun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé irú ashri èrò. asui tó bá kírun asui tán <laughs> pé èèyàn kírun ní mọ́sálásí kan nísìnyí bóyá aago mẹ́rin wọn kí asui bẹ̀ èèyàn wá kí tán èèyàn wá dégbò mi bóyá èèyàn kọjá lọ bí téèyàn máa ń jókòó sí èèyàn wá bá a tó kí asui náà níbẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé èèyàn gbọ́dọ̀ kí irun mi lẹ́yìn ṣé èèyàn lè bá wọn kí ni àbí òfin. ìbéèrè yín ò tí ì yé ṣe mọ́sálásí ní ọ̀nà méjèèjì àbẹ́gbẹ́ ọ̀nà tọ́kí ló fa ìtún lọ ó tún wá bá wọn kàn ń kírun ó ní nǹkan kan ṣe ní masalasi yẹn torí a gbọ́dọ̀ yanjú àárín ni bẹ́ẹ̀ yẹn bá màmá ẹ̀ wò lápẹ̀júwe nísìnyí kákí tahiyatul masjidi gbogbo gbala máa kì kọ́dà bọ́jà sí kò náà yọ àwọn àfáà níbẹ̀ yẹn bá wà mọ̀ọ́mọ̀ lọ mọ́sálásí lásìkò náàyù kó lè kíta hiyatul masjidi ẹ̀sẹ̀ ní ọgbà mo rò pé yé ọ yàtọ̀ fẹ́ni tó ní nǹkan ṣe ní mọ́sálásí èyí wọn ni wọ́n ń pè ní dawatu al-asbab ya irun tó ní sábàbí àmọ́ àwọn àfáà tí wọ́n fààyè eléyìí lẹ́ẹ̀ torupe kọ́dà rínú àwọn afa kalimami malik bin anas rahimahullah alimami malik mutlaqan àti tahiyatul masjidi àti irun mi imam malik ní kéèyàn má kí n kankan láwọn àsìkò márààrún yìí wa hakadha alimami abu hanifa ta rahimahullah àmà rínú àwọn onímọ̀ kalimami shafi'i walimami ahmed bin hanbal fi riwayatin àwọn ní irun tó bá lásìkò tó bá o àlèkì àmọ́ àwọn náà wá fi kọ́mọ́ọ̀nì sí pé àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ mọ̀ọ́mọ́ wá torí kóhun ọba kírun lásìkò tá nàbí ní kéèyàn ọmọ kírun kọ́ wá wọ mọ́sálásí kọ́ wá ní tahiyatul masjidi lòún kí irú ẹni bẹ́ẹ̀ ọgbẹ́sẹ̀ ń takò anabu muhammad sallallahu alaihi wa sallam eh, waliyahdari ladina yukhalifuna an amrihi ẹlẹ́kùn ẹja mara ti àyà ni kéèyàn ọmọ màmá lọ tako láfi wí tẹni tí ń pè yẹn pé wá jẹun jọta nẹ́bi ni ẹgbà wẹ̀ náà bí gbà téèyàn màmá pé ẹ̀fọ̀rọ̀ tiẹ̀ lẹ̀ o ẹlẹ́kùn ẹja máa fi èsì àwọn nǹkan kínkìnkín tó lè máa fa ẹ̀ṣẹ̀ ńláńlá fún yàn téèyàn ò sì ní mà nípa báyìí tọ́ba rí bẹ́ẹ̀ tí èsì pé màmá lọ mọ́sálásí. sunna nabi ni pé yaba yẹn wɔ masalasi kan kɔma joko fi kí tahiyatul masjid bẹ́ẹ̀ yẹn bá wá wọlé irú àti wíyùn náà rí ọba tí wọ́n ń kí jàmá lọ́wọ́ ǹjọ́ lẹ́tọ̀ kó ń wá dúró kó mógun kan mi ń kí tahiyatul masjid àtìlẹ́yìn náà lẹ́tọ̀ àìpín mọ́sálásí ni òun yàn náfìlà bàbá ti yàn yín òun kò ní ìdí tahiyatul masjidi mi ma bó ti jẹ́ nìyẹn pẹ̀lú ìdí pé mo ní nǹkan ṣe ní ní masalasi wallahu ta'ala alam na. salaamaleykum salaam. aleykum salaam. bẹ́ẹ̀ pé èèyàn fẹ́ gẹ̀ kan kéèyàn tó gbọ́ súnà yẹn náà èèyàn fẹ́. èèyàn fẹ́ obìnrin kan kéèyàn tó gbọ́ súnà yìí tẹ́lẹ̀ èèyàn fẹ́ obìnrin kan kéèyàn tó gbọ́ súnà yìí èèyàn wá kó jẹ́ ó ó ṣe súnà náà sọ̀rọ̀ sẹ́nà bá àwọn òbí yóò gbà ṣé yẹn lè máa bá àwọn àbí báwo. Eh, kí ẹ wo ah, ẹ dákun gbogbo ntí ọba yéèyàn ẹjẹ ó béèrè ọlọ́run ó san oníbèrè dáadáa. Ah, Ah, ọlọ́wọ́n san àfa lẹ́sàn dáadáa ah, àfa oníbèrè eh, àbáníká béèrè pé irú súnà wo ni wọn gbà nítìtorí pé n ti ń jẹ́ súnà nábì gbogbo ìsìláàmù ni súnà nábì ẹ̀jẹ̀ ó yá àwọn èèyàn bẹ́ẹ̀ alìsìláàmù huwa súnà wa sunnatu hiya alìsìláàmù òdodo ọ̀rọ̀ nu gbogbo ń tà nábì gbé wa ni ń jẹ́ súnà. Mhmm, pé bọ́yá kè é kúnlẹ̀ irú yíyún ni wọ́n láwọn ò gbà na bọ̀tí kìí ṣe pé ẹ má kírun àfa tó béèrè béèrè kìí ṣe pé má kírun kìí ṣe pé ẹ sí kíní tó fi borí rẹ ń tọ́yì alakule ha èyí wọn lè tú. n ti bẹ láàrin ẹ̀yin àti irú obìnrin bẹ́ẹ̀ nígbà tí èsì ló lóun àwọn òbí rẹ̀ ni wọ́n láwọn ọ̀gbà àbí ẹ wà ẹ wà gbogbo ọ̀nà fi bá wọn òbí sọ̀rọ̀ tọ́lọ́mùbá ni alihamudulilayi bí wọn ni pé ẹ àwọn òbí wa náà ti gbọ yé pé ọkọ rẹ ní aláṣẹ rẹ ya ṣe ní ntọ ntọ ntọkọ ló wù o insha allah ọlọ́run ó sì rán ọba wa rọ àwọn tí ó gbà náà lọ́kàn àmẹ́jà wa náà máa jẹ wọn mọ̀ pé kèé ṣe ti àṣà ṣe ti ìgbéraga ẹlòmíì wọn ò rí wa lọ́wọ́ ní sunna lóní kó wọ́n ṣe báyìí àwọn gbọ́ yé pé àìlójútì rẹ tẹ́lẹ̀ náà ni aha èyí ò ní ẹja wa náà máa fi èsì ẹ jẹ́ káwọn òbí wọ́n ti rí àwọn kankan lára wa dépò bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ fẹ́ máa sọ fún wọn pé ọmọ òun ti lọ sẹ́sìn gbàfa òbí náà máa sọ fún rẹ̀ gbà ọmọ tó wúlò fún un tó báyìí nínú gbogbo wa bá ti jókòó yìí ta ni ó lè gbé ìtọ̀ àbí ẹ̀gbin òbí rẹ̀ pé èmi ní ma lọ́ọ́ dànù. Hmm? ó sì yẹ kéèyàn ó ṣe bẹ́ẹ̀ ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ mi máa wí fún rò bí òun pé kò kúnlẹ̀ yóò ní ẹ sáfilẹ̀ àmọ́ ńgbà tí wọn bá rí i pé eh, eh, eh, kọ́mọ̀ yìí pé súnà olójú kan lèèyàn ń ṣe pé ẹnu bíi tí súnà tiẹ̀ lọ ni mọ́kúnlẹ̀ àmọ́ gbogbo bọ́dí súnà ti ní àṣẹ fáwọn òbí wọn ò rí i pé yẹn ń ṣe é kó aṣọ àwọn òbí rẹ̀ kọ́ fọ́ gbogbo ẹ̀ lọ́ dáa ẹgbẹ́ tí ń bá eléyìí la máa fún àwọn èèyàn wa nímọ̀ràn ẹ jẹ́ wọn ó ti rí ti yóò dùn mọ́ wọn púpọ̀ lára súnà kó tó di pé eléyìí tó kàn wọ́n kọ́ ni gbọ́n bá ti rí ìtọ́ da tó pọ̀ ọ̀hún èèyàn ó lè sọ fún wọn pé ẹni ó kọ́ mi léyìí tí ń ṣe tẹ́ tí ń ṣe fún yín tí ń dùn mọ́ yín òun náà ló wí eléyìí náà ọlọ́run ó ṣe yóò ṣe àti tẹ̀lé súnà nábì ní rọrùn fáwọn àti fáwọn òbí wa náà náà náà salamu aleykum wa rahmatulah. aleykum salaam mọ̀ọ́dẹ́ ah, àwọn obìnrin tán bá ní ìbéèrè. ìbéèrè mi ni pé kí ni ìdájọ́ Islam lórí pé ó rí tako èèyàn nípa pé kéèyàn pọ̀ kó bá wá nǹkan kan náà kó wá jáde pé ó jáde pé àwọn tó pọ̀ wọ́n rí nǹkan náà ẹnìkan wọ́n wà bẹ́ẹ̀ méjì wọ́n bá rí nǹkan náà wọ́n yẹn wá sọ pé à orí ló tako wọn orí ló tako wọn ṣé mùsùlùmí lè máa dàdí sọ́kàn wọ́n pé orí tako àbíkan tó bá rí ṣe ó rí ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run ni. mo rò pé ó ti a ti ṣàlàyé rẹ̀ rí ń bi muhadara kíni ń jẹ́ àti orí ni àti àkúnlẹ̀yàn ni gbogbo àwọn eléyìí àwọn àdìọ́kànlẹ̀ Yorùbá tí ni ẹ̀ẹ́ kò sí ti ń jẹ́ orí ní ń bẹ mo kò sí ti ń jẹ́ pé orí tako ẹnìkan kódà a sì gbọ́dọ̀ pé kádàrá náà tako yàn torí pé àkọọ́lẹ̀ tó ń kálukú ni inú ìmánì mùmíní sí ni al-ìmánu bil-qadari khayrihi méjèèjì lọ́lọ́run lòun ti kọ́ ní kúkúrú ká má fi gbàsìkò nítorí ìbéèrè mi kọ́mọ mùsùlùmí ọmọ máa bá wọn sọ irú ọ̀rọ̀ báyìí pé orí tako ìkọ etí ọba fi wí báwọn pé ah, ọlọ́run ọ̀kọ́ ni orí ló ta ọlọ́run ni ò kọ́ bọ́lọ́run bá kọ́ orí kan ò lè ta ko ẹnìkan nídàkejì ẹlòmíì bí n bá sì ń da fún náà yóò ní ohun gbogbo lọ́wọ́ orí náà ni kò kìí ṣe lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ báyìí kọ́mọ mùsùlùmí ó jìnnà sí o ìmọ̀ pa ìmọ̀ ni rẹ̀ mọ̀ yàn láàánú nínú arkanu ìmọ̀ ni al بالقدر خيره وشره والله أعلم نعم السلام عليكم alakun ìbéèrè tèmi ni pé ṣé gbogbo nǹkan ni ìmáàmù gbé lórí ẹ̀wọ̀n ni lápòjúwe nísìn bóyá bí irú mọ́ṣáláṣí tó dàbí mọ́ṣáláṣí tá a wà yìí tó nídìí pé kí ìmáàmù kó bẹ́ǹdì díẹ̀ ṣé àwọn màmú mi tó wà lẹ́yìn àwọn ò nídìí kan bẹ́ǹdì ṣé bí bẹ́ǹdì ti máàmù yẹn ṣé ó ti gbé tàwọn tó wà lẹ́yìn àbí kò gbé ọ̀dà ṣeun ẹ̀ẹ́ mo rò pé n tá a fà béèrè ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ni ní Ìlọrin bíi lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ìlú ẹ̀ẹ́ àlàyé sì wà ń bẹ́ẹ̀ àti ọ̀nà kìíní àtọ̀nà kejì lọ́dà bíi pé àṣìṣe ti ń wáyé àwa tá a fẹ́ kọ̀ fún wọn àṣìṣe ń wáyé àwọn táwọn náà ń lo agídí àṣìṣe ń wáyé torí pé ìlànà tọlọ́wọ́n àti tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kì í ṣe pé báwa ti fẹ́ kẹ́ ẹ ṣe é nì. ní kúkúrú kakọjú sí kébìlà nínú májẹ̀mú ni tó yẹ pé bí ọba sí ìrun ọ̀la làáfíà kébìlà ni èèyàn wá lóun ọkọjú sí àyàn ọkẹyìn síbẹ̀ bàbá kí ẹgbẹ̀rún rákà kọ̀ wọlé torí pé kíni. ẹ ọba ní kí ló dé ebó ń kírun ó kí àmọ́ ọ̀kọ́jú síbi ní kí akọjú sí tọ́ba tún ní èyí pé bí ọ̀rọ̀ kébìlà bá fúyẹ bí wọ́n ti rò pé ni kò ní nídìí káwọn èèyàn yí lórí ìrun a wọn kan ní Kùbá táwọn ọba anabu sallallahu wa sallam ibi àwọn sí lánàá náà kọjú sí lẹnìkan wá wọlé bá ńgbẹ ibi lẹ́yìn kọjú sí anabi ti yí kó mbẹ wọn wọn ò pé akele ìtànà tọba yìí pé ọ̀rọ̀ kébìlà ṣe kínni ó fúyẹ wọn ò ní ṣe bẹ́ẹ̀ lórí ìrun òní náà ni ni wọn ti yí padà síbi tọ́lọ̀ ní ká máa kọjú sí nípa báyìí dákun ọ̀rọ̀ kébìlà ṣe pàtàkì o gbogbo mọ́sálásí ẹ̀yìn kọ́dé ẹ̀yìn ti jú rẹ̀ mọ́sálásí tìyàn bá rí i pé ẹ̀yìn ló ń kọ sí kébìlà kéèyàn má máa sọ irun rẹ̀ sínú ìkudu gbà téèyàn ju irun yàn sínú odò tí ò débi kan ni torí pé ọlọ́run ò lè pàṣẹ káwo tún máa pàṣẹ bó ti rí nìyẹn ni mo fi láwọn tí ń ṣàṣejù àbáwọn tí ń la gidi kí wọ́n mọ irú ọ̀ràn táwọn ń dá nídàkejì ẹ̀wẹ̀ wá ni pé kébìlà. òun ni alikaaba almusharrafa òun ni ndé ọlọ́run ti ń bẹ ní maka bẹ́ẹ̀yàn bá wà nínú mọ́ṣáláṣí kaaba túláàsì ni kọkọjú sí kaaba mo rò pé yé kaaba ni òun lẹ́ẹ̀fì rí bẹ́ẹ̀ bá wò lórí sátáláìtì àbí nǹkan àwọn èèyàn kọjú sọ́nà kan nínú mọ́ṣáláṣí kaaba ọ̀nà mélòó wọn kọjú sí. Si? ọ̀nà mẹ́rin ni kébìlà ẹni tí ń bá ń bẹ nínú masalasi maka kébìlà mẹ́rin làwọn ní bó ló jẹ́ ọjẹ́ bẹ́ẹ̀ torí tí gbogbo ayé ń kọjú sí lọ́wọ́ ní wájú tiwọn yìí ẹni ọba tó ń bi tí mo kọjú sí yìí tó kọjú báyìí ń bọ́ kọjú sí Kaaba ẹni ó dó ń bi tí mo dó yìí ń kọ́ ẹni ọba dó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹni ọba dó lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà ni ó fi jẹ́ pé ọ̀nà mẹ́rin làwọn ń kọjú sí. Si téèyàn bá ti wá jáde túláàsì nù gbogbo ẹni tó bá yẹ kọ́dà bọ́ yìí pé ní íǹtì kan ló fi yẹ kú ò ní kaaba nínú mọ́sálásí maka kò nírun kò sí ẹ̀sùn kankan lẹ́yìn àpò mẹ́yàn bá mọ́sálásí ni ọwọ́ rárá yẹ kínkínní kò kọjú sí rárá èyí wọn ò ṣe kínní kò nírun bí tìfá kẹlẹ́ ulama pẹ̀lú àpanupọ̀ gbogbo àwọn onímọ̀. téèyàn bá wá sí nínú kaaba tó wà ní gbòòrò maka ó ti yàtọ̀ díẹ̀ ìyàtọ̀ díẹ̀ ti ń bẹ́ẹ̀ ni pé ǹjẹ́ dandan ni uh, mm, no tó bá wà ń gbòòrò maka ẹnu yàtọ̀ díẹ̀ tó wà ń bi jẹ́ ni pé kébìlà ológun mẹ́rin ò sí mọ́ kébìlà oníkẹ́ni igun mẹ́rin kò gbọ́dọ̀ tún sí mọ́ bí yẹn bá ti jáde kúrò ní. masalasi haram kébùlà dikini ọ̀dẹ̀ ọ̀kan àmọ́ wọn náà sì nídàájọ́ ẹni tí ń bẹ nù kaaba pé ọ̀kan kan kaaba wọn gbọ́dọ̀ kọjú sí torí pé nù ìlú maka ni wọn wà téèyàn bá ti wá kú ní maka ọwọ́ amadina àbọ̀wá ń jídà lẹ́gbẹ̀ẹ́ maka àbọ̀wá nàìjíríà àbí ká tiẹ̀ ká má ti dé nàìjíríà ọ wà ní àwọn ìlú tí ó tó súnmọ́ maka bíi madina bíi tọ́ífù bíi jidda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn onímọ̀ ní tó wọn mọ̀ wá ni pé ìbò maka wà ìbò ní kíni ìbò ní maka wà bọ́bọ́lọ́n ti ní ọmọ bo ní maka wà à ní jáde kúrò ní ibi tí maka wà ọba ti kọjú síbi tí. Si Makawa, alhamdulillah, alihamudulilayi kọ́mọ kẹ́hùn àsìrúnà àwọn onímọ̀ tó ní a ah, bíi tí wò náà yọ wọ kankan kìí ṣe maka nìkan ni ọmọ wa sẹ́mi kí wọ́n bá ní bo maka wa káàbò lè gba gbogbo ààyè ọ̀nà bíi téèyàn ń kọjú sí bẹ́ẹ̀ bá ti ń jìnnà bẹ́ẹ̀ bá ti ń wo bíi máàpù ni bẹ́ẹ̀ bá ṣe ń jìnnà síbi kan sí nìkíni lòun ọmọ kéré sí ó ti yé tí ó jẹ́ pé ńgbà tí ó bá padà yá bọ́ yá bíi irú kaba yìí. ni ó padà wà sí yàn àmọ́ alihamudulilayi àwọn onímọ̀ máa lo ẹ̀rí alukur'an karim nínú àwọn tó sọ̀rọ̀ nígbà wa haythu ma tuwallu qad nara taqalluba wajhika fi as-sama' fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythu ma tuwallu fawallu wujuhakum shatrahu. pé ẹ ẹ kìí ṣe pé dandan òun gangan ibi tí agbègbè ibi tí ọ wà tàwọn fi wò pé ní abẹ́yẹn bá ti wá bo maka wa inú maka ni ẹ ní ká bọ̀ wa tọ́yì bẹ́yẹn bá wá sí ní àwọn ẹgbẹ̀gbẹ̀ maka tó wà nàìjíríà lápèjúwe kíbílà wíwá fara nàìjíríà ọrọrùn ju tara maka lọ torí pé ibi tó kù tó wọn máa béèrè ni pé ẹ dákun ọ̀nà bo ń saudi wa. Saudi tóbi ju Nàìjíríà lọ o ní ilẹ̀ Saudi fẹ́ dọ́bù ilẹ̀ Nàìjíríà sẹ́mi pé lu ńláńlá nù àmọ́ ń bo ipá wa ti jìnnà sí i ń bẹ́ẹ̀yàn bá ti mọ Saudi ò lè wà yàn yín kọ́ wà yàn yín kó tún wà yàn yín kó tún nínú máàpù àbí nínú orígun mẹ́rẹ̀ẹ̀rin ibìkan náà ni Saudi ọ wà níbi Saudi wà ní ní Maka wà nínú Maka ni. Eh? kàába wa sẹ́ríkó tún rọrùn náà fi ń bẹ́ẹ̀ bá ṣe ń jìnnà sí ẹ̀ kàába sí ní máa fi rọrùn láti máa láti máa òun ní ọwọ́ àfà béèrè tá a fà béèrè ọ̀pọ̀lọpọ̀ bá a ti bá ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí nílẹ̀ Yorùbá Nàìjíríà generally ó dà bí pé tí wọ́n sọ ni pé ń bọ̀ ń Saudi wa ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí wa ó lọ tààrà níbi tí òun ti ń yọ torí pé bẹ́ẹ̀ bá wo bí nàìjíríà fọ́ọ̀lù sí east ní saudi ọwa lọ́pọ̀lọ́ ńgbà tó wá di pé ìmọ̀tún lékún nímọ̀ ẹ̀rọ kìí ṣe máa kéwu o ìmọ̀ ẹ̀rọ ọjà àwọn èèyàn wulẹ̀ wá gba alẹ́mọ̀ kankan bíi tí kàába gan wà níkẹ́ni kọ́dà bẹ́ẹ̀ yẹn bá wà ń lọrin òun lọ wá fa pé ah, a ará lọrin o a nídìí àti ṣe kínni àti tẹ̀ kọ́kọ́rọ́ sí ẹ̀gbẹ́ àlàáfíà díẹ̀ láti lè rí ọkàn kan boni ìbò ni Kaaba wa èyí tẹ̀ ń wò tẹ́lẹ̀ ni ni pé ńbo ni Saudi wa ìmùnà Saudi Maka wa ọ̀tọ̀ nàbẹ́ nọ̀rọ̀ àwọn afa àmọ́ngbà tí mà wá dàgbà sí i tí ọlọ́run ò sì pé ká dijú pé ní tí ọba wúlò fún wa ń bí ẹ̀sìn pé àwọn olóyún wa Islam ò wí bẹ́ẹ̀ òun lọ faru eléyìí tá a fi ń sọ̀rọ̀ yìí nísìnyí kéèyàn wá pé àwọn ò ní di àmà ké náà ni ẹni ọtí ọba gbọ́ orí islam àti èyí wọn ò sì sínú bídíà inú ìbáàdà lọ̀rọ̀ kínní lọ̀rọ̀ bídíà èèyàn lè pé òun lo máikrófóònù fi súnmọ́ lọ́hùn ẹ̀ sẹ́yìn ẹni ńlá ká ìgbọ́n wíyàn àmúlẹ̀sẹ̀ wáàsí fi súnmọ́ ọlọ́run ibi wáàsí ni bídíà lè wọ̀ wáàsí ò lè wọ̀ bí kínní ibi microphone tọrọpọlọpọ mayatọ rẹ mẹ wọn ní òsibídíà èyí tẹ́yìn náà lòun ẹ̀ ń wọ pléènì lọ Mẹ́kà ẹ̀ ń ṣe kọjọra wọn èyàn ọwọ́ ààrẹ ni ti dà níyẹn pé ọlọ́run pléènì tí mo fẹ́ wọ̀ yìí mo fẹ́ fi sìn ọ́ yọ ń wọ pléènì lọ bí tí ó ti sin ọlọ́run ni ní kúkúrú àti ṣàlàyé yẹn sẹ́yìn so bó ti jẹ́ nù. No ọ̀rọ̀ yìí máa fa wuyewuye ló jẹ́ kí n ṣàlàyé rẹ̀ tó bá wọn. ẹ wá rí i pé bọ́ba wa rí báyìí a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa tá a kọ̀ èèyàn tá sọ fún wọn pé ẹ ẹ ẹ kẹ́ ẹ wọn báyìí torípa àwọn náà ní táwọn náà ti gbọ́nà kéwú anabi ó ju pé fáwọn ará Madina níjọ́ tá anabi ojú kébìlà fara madina kí lànàbí wí anabi ní alikébìlà tó bẹ́yìn ní alimashoriki wàlmagrebi ẹ wo distance ti ń bẹ láàrin east àti àti west bá anabi ti ju rẹ o anabi ní kébìlà yẹn ara madina ń bẹ láàrin east àti kínní àti west ẹ mọ̀ pé kìí ntokere ẹ nta anabi ń ni pé ń bi tí madina nìyẹn bẹ́ẹ̀ ló sì rí dọ̀la bí bá dé madina nísìnyí ibi tí maka fọ́ọ̀lù sí madina ọ wà láàrin east madina àti west madina ni so ní pé kìí ṣe pé àwọn náà wọn ò rí nǹkan kan kà nù kéwù àmọ́ àjọ yẹ wọn pé náà bẹ́ẹ̀ yẹn bá kú wá ntọ́fà táwọn tó wí tẹ́lẹ̀ fi ní ọ̀ságbára pé káwọ́ ọmọ kankan bíi tí ká bá wa ọlọ́run sì ní ṣàtẹ̀ràwù bí tẹ́ bá ti rí pé pé tahfifan lakum torí pé la yukallifu Allahu nafsan illa wus'aha torí yóò nira kọ́pọ̀lọpọ̀ ẹsẹ̀ máa gbé báyìí pé ìmọ̀ gbàlódé kọ́mpáàsì kankan nísìn ó ṣòro káwọn tó gbé ayé lọ́gọ́rùn ọdún àbí jù bẹ́ẹ̀ lọ tó mọ̀ kankan bó ti mọ̀ ọ́ lónìí pọ̀ kankan bìtì ká àmọ́rọ̀ fún wọn kí wọ́n mọ̀ pé ọ̀nà abo ni Saudi wa ọ̀nà abo ni Maka gẹ́gẹ́ bí alikibulatu bayna al-mashriqi wal-maghrib àmọ́ ká láàyè wọn pé ní a ah, bẹ́ẹ̀ yẹn bá wà láǹfààní àti kú mọbi tí ká bá wa èyí ṣe tẹ́ ẹ̀ kọjú sílẹ̀ bàbá sàlàyé fáwọn náà báyọ̀ yẹ kí wọ́n gbọ́ wáyé pé a pé yìí ń ṣe náà dá o àmọ́ èyí tó kúnjú àìmọ̀ kankan rẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn mọ̀ ibi ọ̀sá ti ọ̀nà bí ọ̀nà bẹ̀ ẹ̀ sí ọ̀nà ibẹ̀ àmọ́ ń gbà wá rí ta lè mọ̀ kankan òun gan lónìí àṣẹ rí pé kéèyàn kọjú sí ọ̀kankan rẹ̀ òun òkun gbogbo àfa àlọ́gbà pé yín òkun ju agbègbè rẹ̀ lọ nípa báyìí mo rò pé bó ti jẹ́ nìyẹn àfa wa ní ìmáàmù ma wá tẹ̀ ń gbà mí àwọn èrò ẹ̀yàn wa èyí ń wá làdánwò tiwa Nàìjíríà yẹn tẹ́mi náà ò rí bì kankan kọ́dà kọ́ wọnú làákàyè torí pé ìmọ̀ kó ìpè ìmáàmù lọ́ máa ń ti ń ṣe àwọn tí ń bẹ lẹ́yìn ọ̀ máa ń ti wọ́n ń ṣe àbí ìmáàmù lọ́ máa ń tọkọ lù tí fi ń tí fi ń wọ́ àwọ̀ àwa làwa kọ èyí wọn ò tiẹ̀ nídìí ká máa wá kéwù common sense yẹ kí onkaluko pera àwọn jókòó pé ìmáàmù ẹsẹ tí àwa ń kọjú bá kan tẹ̀yìn ń kọjú bá mi ẹ̀ èyí ń Nàìjíríà lèmi ti rí lẹ́yìn o pèpè ní ìmáàmù ọ ìmáàmù nìkan lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí lóòótọ́ ìmáàmù nìkan ni ó ọwọ́ dàbí ìgbà tó pé níta fáa wípé ìmáàmù ti gbé bọ́ba jẹ́ bẹ́ẹ̀ fẹ́ kan kẹ̀yìn sí ìmáàmù bọ́ba pé ntí àfáà wíṣẹ́ tọ́ba rí bẹ́ẹ̀ pé ìmáàmù gbé kéèyàn kọjú sí kébélà kí wọ́n fẹ́ kan kẹ̀yìn sí bí irun wọn bá wọlé àwọn náà gbà pé irun àwọn ò ní wọlé bọ́ba ti wá rí bẹ́ẹ̀ ntọ́ba ti lè mọ̀ mu mú tẹ́ ti gbà pé a ah, ibi ọ́ da ni ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ náà ẹ ṣe kíni ẹ̀yin náà ẹ Allahu ta'ala alam Kasi sì má jẹ́ kí ṣètọ́ni ó lò wá ibi tá a wà yí àwa la kọ́ ó sojú wa àmọ́ búlọ́ọ̀kù tí gbogbo mọ́sálásí ẹ̀yin lẹ kọ́ ẹ̀yin lẹ mọ yẹpẹ́ rẹ̀ ẹlòmíì wàhálà wọn ni pé bó láti wàá máa tún yí mọ́sálásí kò nídìí ẹ̀ ń yí mọ́sálásí ẹ̀yin ni ẹ yíra yín kí mọ́sálásí ó dó ń bí òun ti dúó ọlọ́nkọ́ bá wa sàlékún kẹrẹ fún sheikh wa sheikh aminu ibrahim baba madina ara àpẹẹrẹ dáadáa tí baba náà jẹ láyé nù ẹni ọba mọ mọ́sálásí wọn ẹni tí ọba sì mọ lọ́wọ́ lọ́la ńgbà wọn kọ́ mọ́sálásí ọ̀tọ̀ níbi tí wọ́n rò pé kébìlà wà ọ̀tọ̀ níbi wọ́n ṣe. Si àyè mọ́mù sí ń bẹ́ ń bẹ́ dùn níwọ̀n owó ńgbà tí wọ́n sì padà mọ̀ pé ah bàbá ibi tí wọ́n mọ́sálásí alájà méjì ni o kò nídìí à ń wó mọ́sálásí kò ní pé ṣé báwọn ni àwa làwa kọ òun kí ọmọ mọ́sálásí kí ọmọ kọ̀ dúró àwa e, e, ògiri lòun wọ́n wá bẹ́ẹ̀ bá dé mọ́sálásí wọn nísìnyí ibi tí mẹ̀hẹ́rọ́bù wà nù mọ̀rọ̀ pé bíi ni wọ́n kọjú sí àbí aha ẹlòmíì ọ̀fẹ́ gbà ìwọ la tún ṣe wọn nǹkan kan ò ṣe wọn wọn ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbà kí ni wàhálà so ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ntí ń jádáwò ní pé ń sáwà wo mọ́sálásí nù ẹnìkan pé wo mọ́sálásí àmẹ́yìí tá a bá ti rí i pé kọ̀kọ́jú sí kébìlà ẹ má jà máa fagidi ṣe o nínú májẹ̀mú tí mọ̀rún lálàáfíà òun ní kíni kíni ọkọ̀jú sí kébìlà ẹ wà á mọ́sálásí tí wọ́n bá ti wá ń kírun rún báyìí irun wọn ò bàjẹ́ o irun wọn ò ṣe kíni kò bàjẹ́ àmọ́ tí wọ́n ń ṣe kù díẹ̀ káàtó kíni òjò bàjẹ́ ni hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni bayna al-mashriqi wal-maghrib láàrin east àti west bẹ́ẹ̀ ṣe júwe yìí nísìnyí àti mọ́mọ́ àti màmú wọn kò sí wọn kò sáàrin ni àfi tí wọ́n bá yẹ kó yẹn tí wọ́n ti bọ́ sí west yẹn àbí wọ́n bọ́ sí. Si bí sáwùtù ni bí nọ́ọ̀tì ni àwọn ti wọ́n ti bàrún wọn jẹ́ àmọ́ lópin bá tán bá wà láàrin bá nábì ti júwe rẹ̀ ni irun wọn ò bàjẹ́ ẹ̀ kájẹ́ irun náà yẹ wọn àmọ́ èyí tí ọba làkà ìmú tó sì bá ti rà mú òun ni pé màmú ọ̀gbọ́dọ̀ kọjú síbi kan káwọn màmú mọ̀ kọjú síbòmí wallahu ta'ala alam ṣé kò sí ìbéèrè kankan lọ́dọ̀ àwọn obìnrin. inú bẹ́ẹ̀ tó wá ní àtọ̀dọ̀ obìnrin bíbáyìí wọ́n ní gbàtẹ́ sọ pé ọkùnrin tí tó bá fẹ́ pẹ̀ràn pé kó má gẹ̀rùn obìnrin wa ń kọ́ sí kó náà má gẹ̀rùn. kí mo wí ànábì ló wí. ànábì sọ àlọ́ àlọ́sà pé obìnrin tí òun náà fẹ́ pẹ̀ràn sí kó náà má di ah, kó má di kó má di kó má di di. irun kó má di dídì. then lábẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n tún ní ẹni tó ń lo ìjáàbù tó wá ń wọlé táwọn yẹn wá sọ pé kíní yìí dọ̀tí sólè adjust ẹ̀ pé kó wọ́n lè ti kó yí wọlé mọ́. alhamdulilayi ọlọ́run san ń bèrè lẹ́sàn dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ náà gbogbo ẹni tí ó pa ẹran ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni kọ́ má mú kàkà kó nù rẹ̀ kìí ṣe pé kọ́ má dirun o tọ̀rọ̀tọ̀ ní ta wí bọ̀tọ̀tọ̀ ní ti arábìnrin yìí fẹ́ gbọ́ yìí mo rò pé ntòjọ́jọ́ bẹ́ẹ̀ lójú tiẹ̀ ni pé ntòjọ́jọ́ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ń ṣe ń bá burun yín ẹ̀ fi ń sẹ̀sọ́ rẹ̀ ẹ̀sọ́ tí wọ́n ní dídì ẹ̀ kìí ṣe ti àdìsí wí nù múmúrun kò ní àdìsí wí ìyẹn ni pé tẹ́lẹ̀ náà obìnrin mùsùlùmí ò máa gẹ̀rí obìnrin mùsùlùmí ò máa fárí kọ́ bá a mọ́ òun ni ó fi rọrùn débi pé kọ́dà bẹ́ẹ̀ bá lọ ń múra ọlọ́run ní ẹ má fari ń tì í ẹ̀sìn má gẹrun èèwọ̀ ni kọ́dà bẹ́ẹ̀ bóbìnrin bá lọ ń múra ẹ rárá wọn ni kọ́ rárá ṣe kínni kó sunu rẹ̀ jọ kọ́ wa mú dèdè bí ń múlà bí orí ìka ọba ti gé kó ń bẹ́ẹ̀ ó ti tó lóbìnrin ọkùnrin lọ́gbọ́dọ̀ fa gbogbo àbíkọ́ gẹ gbogbo ẹ̀ nípa báyìí obìnrin tẹ́lẹ̀ náà àti ọ̀pẹ̀rẹ̀ àti kọ pẹran kọ lẹ́tọ̀ọ́ kóbìnrin mùsùlùmí ọmọ gé irun tí e bá ṣe pé àrùn lọ́fà torí ká sọ débẹ̀ obìnrin tí nǹkan bá ń dùn lórí tí wọ́n láfi káwọn kọ́kọ́ fa irun kó gun bá débẹ̀ kọ láìfi ń ṣe àwòsàn àrùn nìyẹn dọ̀rúra nù wallahu ta'ala alam. jalibabu obìnrin tí obìnrin bá wọ jàlbáàbù òfin ni pé kó bo gbogbo ara rẹ̀ délẹ̀ lẹ́yìn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn obìnrin wá béèrè pé táwọn bá ń rán jàlbáàbù tó ṣe déédéé báwọn ti gùn mọ́ bóbìnrin bá ti ṣe kínní bó bá ti ga mọ́ kọ́ wọ́n bí gbígbà títẹ́ lọ́ọ́ bá fi tẹ burúkú wọn yàn pé lóòótọ́ ńgbà tí ọba dúró kínní yẹn ó ṣe kínní yọ balẹ̀ àmọ́ tó bá ti di pé ń rìn ń gbèsè gbé pé dèdè lẹ́ǹtì rẹ̀ ni ibì kan máa yọ máa sí ni mo rò pé bẹ́ẹ̀ lórí dìsín náà lànà bí fi wá yọ̀ǹda fún wọn pé kí wọ́n ṣe rìkà rẹ̀ ṣibra ànábì ní tó jẹ́ íǹtì kan bíi kẹ́ni íǹtì kan ìbéèrè obìnrin mi tún wá béèrè ńgbà míì pé àwọn lo íǹtì kan yìí náà kò tó àwọn tó ń rí i pé báwọn bá rìn gbà mí kẹ́ẹ̀fì mọ bọ́lọ̀n sí basiri ẹ̀yin obìnrin tó torí ẹ̀ ọlọ́run máa ń àwọn òfin mi ọlọ́run ó sì yọ̀ǹda yín bẹ́ẹ̀ náà ní ìsìláàmù tóbìnrin fi ọrọ̀rùn ọrọ̀rùn ju tọkùnrin lọ bẹ́ẹ̀ ládàkan náà lọ́lọ́run ó sì fóbìnrin àtọkùnrin nípa báyìí lànàbí fún wa ní ọ̀dà kí wọ́n máa jẹ́ kó gùn bìdìrà kọ́dà bàbá tó lédè kínni ègún wọ́ àbí. E, ìgúnwọ́ kan pé àmọ́kọ̀ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ eléyìí la fi gbọ́ yé pé kìí ṣe dandan kí ni kí aṣọ obìnrin ó gùn nígbà wọ ẹjẹ agbọrọ anabi yé dáadáa sallallahu alaihi wasallam ẹnchì la anabi kọ́kọ́ wí anabi rò pé o ti tó bẹ́ẹ̀ obìnrin tó bá rí i pé bóun ti máa rìn tòun rìn tòun ọ̀ọ́ kọ̀ọ̀kọ̀ lágbára ẹnchì kan yìí ó ti tóun kò ní jẹ́ kí ntí ọlọ́run ọ̀fẹ́ kó sí lára àwọn ó sí kò gbọ́dọ̀ bí ojú ẹ̀ǹtì kan ni lọ torí pé nínú ìdájọ́ sẹ̀ríà níta bá pè ní rúkṣọ tá bá pè ní kíni rúkṣọ àyífà tọ̀ntàntàn ntí ọba yìí pé ní bófin ti rí ni àmọ́ nítorí bí kéèsì tiẹ̀ yìí ti rí ayọ̀ǹda báyìí fún ọ èèyàn gbọ́dọ̀ máa ṣe kíni kò gbọ́dọ̀ fàájú bó ti yẹ lọ lọ́jà nẹ́bí ọkọ pé kíni ṣíbúrò àmọ́bìnrin tó bá ní a ah, zirawu yìí ni èmi rí i pé yóò bọ̀ mí láṣìírí òun náà ṣe èèwọ̀ irú obìnrin báyìí ọ̀ntọ́ba yìí pé ṣíbùrù ni ó ṣeé ṣe kí ìbéèrè yọ ọmọ wáyé ń bi tiẹ̀ nípa pé bóyá kó ẹ̀gbin àbí nkankan gbogbo ẹ̀ lọ́sẹ̀lẹ̀ láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn obìnrin yìí náà tún wá béèrè pé ńgbà ah, tó gbà wá láàyè kí ọmọ gùn zirawu yìí àwọn ìgboro Madina tá ń rìn ìgbà míì a lè mọ́mọ́ a lè gba bí ẹ̀gbin kọjá ṣé a mọ̀ wá wá bí tá a gbà ń tiwa ni tá a mọ̀ bó ni òjò lè rọ̀ nkankan anabi ni ọ̀dà rúkṣọ̀ náà kọ́va eléyìí o ẹ̀já gbọ́ yé rúkṣọ̀ ni o ìtumọ̀ rẹ̀ ni pé wọn kò bí ọmọ ọmọ lọ faṣọ kó ìdọ̀gbìn kóbìnrin orí pé tọ́ ni ọmọ ọmọ kékeré kan lọ tọ̀ ńlẹ̀ lẹ́yìn wa ni wọ́n lé anabi ti ní. Ni kò sí nǹkan kan wàá lọ faṣọ kó aa ah, ah. èèyàn gbọ́sẹ̀rí àyè nù òfin ẹ̀gbin nìtọ̀ ń bẹ kò yí padà òfin ẹ̀gbin nìgbẹ́ nǹkan kan ò sí násìkò rẹ̀ àmọ́ rúkṣọ̀ ń torí ipá nẹ́bí náà lọ́yọ̀ǹda fún wọn pé ẹ̀jẹ̀ ogun kò fi bo ara yín wọn wá ní bọ́bá wá ṣe pa àwọn kọjá lórí ẹ̀gbin kọ́ sẹ́yìn tó mọ̀ pé kí wọ́n á rẹ́gbin lẹ̀ mọ́mọ́ ẹ̀ pé kò sí nkankan kò sí nkankan kò rí bẹ́ẹ̀ o àmẹ́yìn wọn ò tú láṣọ obìnrin pé kọ́ ma wá sí à ah, ẹ̀dá kun sómi lọ́dà alẹ́ lẹ́wọ̀n àbí kọ́ ma béèrè ń etí ọba ti dọ́ lójú ni ma lọ tiẹ̀ ìtumọ̀ fufu yẹn nu bí Islam ti rọrùn tó ntí ọba ti dọ́ lójú ni à ah, ọ̀dà ńgbà tá a ti mọ̀ bọ́yá mọ̀wulẹ̀ kò nídìí ọmọ béèrè ẹ̀dá kun sọ́mọ kan lọ́tọ̀ ń àmẹ́yìn tóbìnrin bá mọ̀ kò gbọ́dọ̀ wá mọ̀ mọ̀ wá lọ kó aṣọ rẹ̀ ń ti ń fún rúkṣọ̀ tá nàbì sẹ́nu sallallahu alaihi wasallam obìnrin tí ó bá rí báyìí tí ó mà tí àbílẹ̀yìn ìgbà tó kọjá ń bẹ̀ tán ni wọ́n á sọ fún pé á ah, ibi tẹ́ sì gbà kọjá wọn ẹ̀gbin bẹ́ẹ̀ anabi ni kó make sure pé òun gba bòmí kọjá lẹ́yìn ìgbà nìtọ́gbẹ́ anabi ni bọ́ba ti gba bòmí kọjá tọ́gbẹ́ lẹ́yìn ìgbà wọn ọlọ́run ti ní kéyìn wọn kó ẹ̀gbin kó nù nínú sẹ̀ríà kọ́mọ kírun rẹ lọ gbogbo eléyìí ẹ yín bẹ̀ pé kíni rúkṣọ ni o fufu yẹ ìṣe ìbáàdà ní kíni ní fufu yẹ ká má rò pé báàdà lé torúkọ pọ̀lọpọ̀ lónìí àgbọrúsọ sẹríà yé láwọn ọ̀pọ̀lọpọ̀ àyè ní ma fẹ́ dàbí gbà tó pẹ́sìn lé ẹ̀sìn islam ò lé ọ̀rọ̀rùn púpọ̀ àmọ́ bó ti rọrùn tó náà èyí wọn wá pé ká mọ màmá wá gba òfin rẹ̀ lójú bí àwọn examples tá ti mú wa fúnra wa wàlláhu ta'ala alam sọ yìí tán ọjọ́ ti lọ. nínú ṣé lọ́dọ̀ àwọn obìnrin. ẹyọ kan lọ́dọ̀. ẹ ọ nà nà nà. larabawa náà kọ ilé wọn ni hal yumkin an kafiro man taraka salata muta'ammidan wa hal yajuzu lana an nusalli alayhi. ala kulli hal ìbéèrè eléyìí ṣe béèrè ti bí ẹni yìí a ní majlisu fáwọn tulabul ilmi ọmọ kéwù níjọ́ Àlàmísì ní táǹkẹ́ olè wa béèrè ti Lárúbáwá ń báyà ká gba abẹ́rẹ́ kan sí náà. ẹjọ́ díẹ̀ bá ń kí irun ìṣá ìlọ èèyàn wá bá rákà méjì ti gbẹ̀yìn téèyàn kírun téèyàn ní kírun sókè èèyàn wá fẹ́ san ó ti yé ó kí òun sókè ni ó ti yé ó ti ẹ ẹ kàn rẹ́rìn ni irú béèrè báyìí ni àfààyè rẹ̀ lẹ̀ ń bì í ìbéèrè tí ọba ti di pé ẹni náà ti mọ kéwu tẹ́lẹ̀ àmọ́ bóyá nǹkan lójú bí kéwu ayé rẹ̀ ń bẹ lọ́tọ̀ agbọ́dọ̀ máa wá sọ ti five percent péré ní ọgbọ́ ntàwí ninety five percent ọkàn jókòó yọ ọmọ wòran kan bá mu bẹ́ẹ̀ èmi bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afa wa bẹ́ẹ̀ ní Madina bí wọ́n bá nírú tíra kan báyìí la fẹ́ ká máa kéwọn àwọn níbi táwọn ti ń kọ́ àwọn èèyàn léyìí wọn bá wa bẹ́ẹ̀ wà bẹ orí masalasi masalasi anabi tó gbó gbó àwọn afa wa ti ń kọyàn ní yunifásitì almost all of them gbogbo àwọn afa ti ń kọyàn ní kéwù yunifásitì wọn ó tún níbi tí wọn ti máa kọyàn òru kéwù báyìí pé bàbá tí wàá di tó ní kéwù masalasi báyìí wa wọn ní kọ́dẹ̀ ní tí ò kọjá ń lè kéwù rí ọlẹ́ ọláǹfààní àti wa wọ́tọ̀ bá wa ń wá ti ẹ̀ẹ́ ahẹ́ẹ́. <laughs> àwọn níbi táwọn tí ma nínú dáadáa tá a bá lọ́dọ̀ àwọn afa wa nìkẹ́ni náà má bínú kọ́ gbọ́ yí bẹ́ẹ̀ ẹ irú béèrè yìí ṣe pàtàkì púpọ̀ pọ̀lọpọ̀ ní máa kó sínú ẹ̀ ẹ èèyàn bá ìṣe àyàfà lẹ́yìn báraka méjì ó sì fẹ́ yọ sanraka méjì àbí àmọ́ ẹ ntọ́ da àfa láàmú ni pé irun raka méjì ìṣe àyà kọ́kọ́ àáké fati àáké kọ́dà àtúnkéwújáké.

ọjọ́ tẹ̀ kejì ń pa pé ní ìwọ ti kí raka kan raka méjì raka kẹta lọ fẹ́ lọ kí àìsí kéwújáke ń bi raka kẹta àìsí kéfà sura ń bi raka kẹta òun ló jẹ́ òdi fanfa kọ́dà láàrin àwọn onímọ̀ àrínú àwọn onímọ̀ tí ó wí báyìí pé pé ntọ́ ọ̀sán ntọ́ jẹ òun ní kíni òun ní ọ̀sán. èyí tó jẹun bọ́ọ̀bà san irú ẹ̀ náà ni ìtumọ̀ yìí ò ní pé kíni òkè fatia òkè sura ó sì jákè. àrínú àwọn onímọ̀ tó ní àhà ńgbò pé ń raka kẹta ni wọ́n fẹ́ kíhun bí wọ́n ti kí raka kẹta náà lókì ìyẹn ni pé òkè fatia jẹ́jẹ́ bọ́ọ̀bà délẹ̀ kẹrin náà òkè fatia eléyìí ló sì tẹ̀wọ̀n jù nọ́ọ̀rọ̀. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ló ṣe kínní òun lọ ní àlàáfíà jù torúpọ̀ bá hadith anabu muhammad sallallahu alayhi wa sallam anabi ni bí wọ́n bá ti gbẹ̀rún dúró ẹ má sáré lọ mọ́sálásí ẹ̀kọ́ kan tó nù bí wọ́n bá mọ̀ pé òun fẹ́ bára ka alákọ̀ọ́kọ́ ẹ̀bọ̀ gbọ́ngbà wọn pèrún ẹlòmíọ́ máa rojọ́ ẹlòmíọ́ máa ṣe nǹkan mi ah wọ́n ti gbé ọmọ pàpàpàpàpà ọba mọ́ anabi ni bí wọn bá ti gbẹrun do fatuha bisakinatin wawakọ anabi ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèyàn máa lọ masalasi ara ẹkọ masalasi ni àyè sáré lọ masalasi anabi ni bẹ́ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ fama adaraktum fasọlù ntẹ bá bá wọn lórí rẹ̀ ẹjọ kì wàmà fàtàkùn fa àtìmú èyí tí ọba ti foru yín tẹ́ ẹ bá fa àti mú ẹsẹ̀ gíní ẹ kọ̀mpilíìtì rẹ̀ ìtumọ̀ ìtìmọ̀mùnú ẹ pè riwaya mi wa nu hadithi tó ní fakudu èyí ń làwọn afa tó ní ntọ́ba jẹ ní ọ̀sán fakudu ìtumọ̀ ẹ̀ ni pé ó lè túmọ̀ pé ní sàn ntí ẹ bá ti tí wọn bá ti kíkẹ́ tó dé ẹsẹ̀ gíní ẹ̀sán àmọ́ riwaya fa àti mú òun lọ́wọ́ sọ̀híhà. So iye asọ́xù mi na riwaya ti riwaya pé fa àti mu èyí tá nàbí winu ẹ ó ṣe é ṣe fa akudu ẹni ń ọgbà hadithi ń wá bẹ̀lì máàna ni àmọ́ fa àti mu riwaya tún sọ̀xíxa tún sàbìtà nípa báyìí ìtumọ̀ pé yẹn ń kọ́mpilíìtì nǹkan ni pé mo ti kí méjì ẹ̀kẹta ni ẹ̀kẹrin ni ni ó fi fa kéèyàn ó kéwu jẹ́ẹ́jẹ́ lálẹ́ ẹ̀kẹta ó sì kéwu jẹ́ẹ́jẹ́ ní eléyìí wá ṣe ìṣáì nìkan o bẹ́ẹ̀ bá bá dórí méjì náà bẹ́ẹ̀ náà ni bọ́ba bá sórí méjì náà kọ́ra bọ́ba bá magiribi méjì náà bẹ́yọ̀ kan bí ó ṣe tó náà nù rákà àkọ́kọ́ tó kíni náà lálá kọ́kọ́ lọ́dọ̀ tiẹ̀ ó lè jẹ́ kẹrin tí ìmáàmù àmọ́ lọ́dọ̀ tiẹ̀ rákà kíni ọwọ́ a tó bẹ́ẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì irú magiribi nísìnyí téèyàn bá bá rákà kan àjẹpẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ ó kéwú jákè ó sì ké بابا وادلك تا اوكي وجاجة هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين